Really? kí tún ni. Kẹlẹgbẹ. Ah! tí a bá fi oògùn èkúté sórí búrẹ́dì lójú mọ́rí yóò jẹ́. ìǹdè fẹ́yìn kò sí nǹkan kan tí mo fẹ́ fi ń ṣe ẹ mọ́ dà mí láàmú mọ́. àmọ́ ọ̀dọ̀ ya ṣàríyá ló jẹ mọ́ lọ́wọ́ fẹ́ gbé nǹkan sára. àyà lọ ṣe bẹ́ẹ̀ sára nǹkan fún mi. ó ta ń wí bẹ́ẹ̀. wọ́n ẹ̀ wí níbí. kí ló dé kí ló ṣẹlẹ̀ màmá mi ò jẹ mọ́ mọ́rìlì sọ́ọ̀sì lè ṣàǹfààní báyìí. àtàrí àjànàkú máa ní nǹkan tó wà lẹ̀ kì í máa ṣe ọmọ kékeré bíi tiẹ̀. mélòó mélòó eléyìí mò ń mọ ẹmu mò ń mọ ògùrọ̀. Ah! iná lórí bá mi. àìkú ajé. mo tiẹ̀ mo tiẹ̀ mo tiẹ̀ bẹ̀. ọmọ sọ̀sì lẹ́nu. Ah, ò lè sọ ìbá mọ́ rí bí ìwọ lọ fún ọmọ tèmi gẹ́gẹ́ mùmú. Ah, ọlọ́pàá ọlọ́pàá. tí a máa ti ṣe mọ́. olórí ah, ikú ọmọ ìyàwó. orí à ń kọ́ọ̀bù yẹn tó kó sí ẹnìkan lọ́wọ́ yìí nẹ́ẹ̀sì. báàbí hmm? yóò pààyàn ló bá wọn. kọ̀ọ̀pààyàn ó ń bi à ń kówó jẹ yìí náà ni o. ẹ̀ bá mi ì tí ì mọkùnrin. wo ìmọkùnrin bẹ́ẹ̀ ṣe ń wo mọ́rílì wọn òbò gẹ́dẹ̀ rẹ̀ jẹ́ rí o. ìgbà tó o kọ́kọ́ yẹ̀ wò tó ní kè mọ̀pìn ní ibọ̀ ń parọ́ ni. yàtọ̀ jẹ́ ẹ wá ṣe kíyànnú ẹ jẹ̀dù ẹ̀ kàn balẹ̀.